وجوه العشرة بين الزوجين في شان الأسرار الزوجية ومنها إهمال تزيين الزوجة لزوجها هذا بفعل àtọ̀run àlékún إتيالا أولي أجل بفعل ìgbẹ́tàn وما بعد وجه الداء النبوة محمد صلى الله عليه وسلم ìyẹn ló ní ọlọ́run bàbá gbàgbé ọ̀rọ̀ nípa àtọ̀lá ìkọrẹ nílẹ̀ ìjọgbéya láàrin ọkọ àtàyà àti sọ àwọn ọ̀nà tí sọ ilé agbékalẹ̀ tá a ní gbogbo ẹni ọ̀dọ̀ ọlọ́run kí làwọn kan ti ń fa ìkọrẹni sílẹ̀ àwọn nǹkan wo làwọn ojútó ti ń fà. bákan náà kí ni aburú tí ó ti tẹ̀ jáde nígbà tí ìkọrẹni bá ṣẹlẹ̀ láàárín ọkọ àtaya nítorí àwọn aburú wo ló ti tẹ̀ jáde. ẹlẹ́ẹ̀kẹta kí ni ìlàjò rẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà tí nǹkan yóò fi máa ṣẹlẹ̀ nínú ẹbí pàtàkì jùlọ bó ti ń ṣẹlẹ̀ púpọ̀ lónìí. alákọ̀ọ́kọ́ nínú nǹkan táwọn àbá ṣàlàyé ó ní ọ̀pọ̀lọpọ̀ bínú tí ẹ sì máa kájú àwọn bínú tó ní agbára ṣe gbà tó àlùkọ́dọ̀ rẹ̀ nínú ọ̀dà kò sí kí máa ń fà kò sí ìka tí ń kẹ́yìn ìbínú ilá àdàdà àbámà ni ọjà mọ́lẹ́ni mọ́lẹ́ni mọ́lẹ́ni bí ẹ̀jẹ̀ ń bá ìbínú nífà tó bá rí bẹ́ẹ̀ ìkí jẹ́ ìbínú kò yẹ ká máa fi hàn mùsùlùmí. bọ́lá bá wá dáyẹ̀ lẹ́ni tí máa ń kájú abẹ́ni tí máa ń bínú kí ni ìwòsàn tiẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ń tọ́ bá ti kọ́ máa ń bínú púpọ̀ yóò pọ̀ nù ṣe sí lọ nígbà tí gbé ìpàdé a'udhu billahi minash shaitanir rajim ní anal ghadaba minash shaitan. bí ọba ti gbé ìgbìmọ̀ tí wọ́n dé ọdún tó gbẹ́nu ó ní agbára máa fi a'udhu billahi minash shaitanir rajim máa ṣe bẹ́ẹ̀ kò sí fi ń fà nínú èsì ní bó bá ti kún ojúlọ àwọn alẹ́ ọmọ abẹ́ ẹ̀yàn káàkiri ẹ̀dàgbà ń bẹ̀ ẹ́ ha ìdí ọ̀rọ̀ lọ́kọ́ kẹ́lú ẹ̀ jáde ọ̀pọ̀ bí náà dáa kò sí kábà tó ní mọ́tò máa ń gbẹ́yìn rẹ̀ ó náà ní àbámọ̀. nínú ìwòsàn tí anábì sọ̀rọ̀ náà àlẹ́ wàsán náà tó fún wa fún bínú bí ẹ bá ti ń bínú tọ́ba tó ẹ̀rẹ́ mi kàkíyèsí rẹ̀ wípé àfáyẹ̀dẹ̀ sùúrù sùúrù nítorí ẹ̀kọ́ fọwọ́ tí ń bá ọtí ń dún nínú mo bá ẹ̀kọ́ wà lórí ìdúró tòkú. Sọ́kùn ìdúró lọ wà àlejò ló ń jẹ́ ọ́ sọ̀rọ̀ lọ́hùn àlewọ̀ sẹ́lẹ̀ ẹni tí wọ́n mú ìdúró lọlẹ̀ ọwà jòkú. Ìmọ̀ bá ti jòkó mi ti kó máa ìdúró wọn jòkó. Lára tí máa ń fà á sóòl àfọ̀ òun ni kó jẹ́ sí pé àwọn ọkọ àtìyàwó àwọn méjèèjì ìbálò ara wọn ò ṣe dáadáa kò ní tó ń gba pé ìbálò wọn mọ̀ ṣe dáadáa kí kálukú kó má mójú lójúṣe rẹ̀ olùwà ni ṣòro fún ní ẹbí màrú àwọn ti mọkùnrin láti oníṣẹ́ àwọn ìyàwó ní wàá ṣòro fún ní ẹbí màrú ẹ bá wọn lọ dáadáa o ẹ̀dá tí yẹn ti tẹ̀lẹ́tẹ̀lẹ́ bá lò wọn ọkùnrin lójú kọ́kọ́ ọmọ ní ìjọba ti ṣègbéyàwó tó ní ìyàwó rẹ o ẹ̀yẹ ẹlẹgbẹ́ni ẹlẹgbẹ́ni obìnrin wọ́n ní ibi kí wọ́n tètè pẹ̀lú wọn o. Ibi táwọn ọ̀ka ni wọ́n ń dá wọn kọ́rọ̀ rẹ̀ wọ́n lọ jìyà. Ẹ ti pààrọ̀ ọ̀ka tí òbí pípa ọ̀rọ̀ kọ́ ó lọ jìyà tó ká sí dáadáa wọn adá obìnrin látẹ̀ra ẹ̀fọn ta ha ọkùnrin láti dá wọn wípé wù ú anábì wípé wọ́n láti dóbìnrin ẹgbẹ́ ẹ̀fẹ́ kan wà ó ṣàwọ́ bọ́ọ̀rù gbóbìnrin ti rí ní anábì lórí ẹ̀rẹ́ kọ́ ṣùgbọ́n gbogbo tó lọ bá lọ́wọ́ obìnrin kò yẹ kó jọrí lójú anábì níbi tá a ti dá wọn ẹbí tó wọ́ ni o ìṣe wọn sì wọ́ ìwà wọn yóò wọ́ ibi tá a ti dá wọn ó mọ̀ anabi sallallahu alaihi anabi gbogbo wa wa fi nígbà bá wọ nígbà ní àdébá lóyún ní wọn yóò ti fẹ́ àbọ̀bá náà kọ́ tó láti ọkàn bọ́bá wa kan bírèkì ní ọ̀la kò kọ̀ọ̀la ṣẹlẹ̀ dára sí ẹlọ́run kọ̀ pa á ìṣọ́ ní gbọ́dọ̀ ní lónìí ọ̀ kan àbó náà wá ṣe ọ̀rọ̀ wọn bí ẹni tó gbé gbé lẹ́sẹ̀ tí ń jẹ́ ṣẹ̀ràgbó ni bọ́ọ̀ wọ́n bá gbé lọ àfáà ètò lẹ́sìn lọ́wọ́n bá ọwọ́ tó tó ní àbúrò ilé lọ́nà bọ́rọ̀ bẹ̀rẹ̀ fi wọnù báwa tí wọ́n lẹ̀ ní àyẹ̀mẹ́ ah, tí wọ́n lẹ̀ anabi sọlọ lọ́hùn àlewọ̀sán onílẹ̀ bá tí wọ́n lẹ̀ wọ́n sì bàjẹ́ tó yẹn náà nínú tó ṣe pàtàkì ọkùnrin mọ ojúṣe rẹ̀ ní ṣe pàtàkì lákùnrin ó mọ ojúṣe rẹ̀ bí ẹbí ọkọ àìmójú gẹ́gẹ́ bí ọkọ ó lè fà á sí ìyàwó lọ sí ojú ẹ̀kọ́ ṣe. tí wọ́n bá ṣe déyẹ kó torí àbí ọkọ ló tí wọ́n bá bí ọkọ ló ó lè dìde sẹ́kọ̀ làwọn ilẹ̀ tara bẹ̀. lára ojúṣe àwọn ọkùnrin oníkátọ́jú lè wá o. ẹnìkan ló lọ bá àníbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lè wà lẹ́bi kí wa ìwọ wa ìwọ táwọn obìnrin wa wa ìwà lẹ́bi kìnnì. ó bá wọn kí ló yẹ ká ṣe báwọn ìyàwó wa gẹ́gẹ́ bí ọkọ. Ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹ fún wọn lóúnjẹ wọ́n yí bẹ́ẹ̀ àtọ̀ àmì àti ọ̀nà bá ti jẹ́ fún ọ̀nà jẹjẹ ọkùnrin yóò máa fún obìnrin jíjẹ mọ́mọ́. àtọ́ bá ti fi olóyún àwọn tó bá ti ń jẹ́ ọkọ̀ ọdún tó ọ̀fun olóògbé mọ́. ọ̀pọ̀lọ́jì àárọ̀ ọ̀pọ̀lọ́jì ọ̀sán àbọ̀ọ̀tí àlẹ́lẹ́ wọn sọ wá kọjá a àkòsí jẹrẹ eléyìí omi níwọ̀ bí omi ọmọ ó lè dékò ní àdúgbò máa ti bẹ̀rẹ̀ gbọ́ ìmọ̀ràn tí ẹ̀kọ́ abalẹ̀ ilé ara o a ń tutù ìmọ̀ ha rẹ̀ àníwọ̀n ń rẹ̀ o ẹ gbìyànjú ẹ máa fáwọn obìnrin ló ẹ máa fún wa lóúnjẹ tó ń jẹ ẹ fún wọn lóúnjẹ ẹ bọ́lọ̀ bá ti fún lágbára mọ́ ẹ̀ta mọ́ fún wọn. kọ́dà níbi sọ́lọ̀ lọ́rọ̀ àìlèwọ̀ sẹ́nà ó bá débi pé kọ́dà ń táwọn obìnrin ó wẹ̀ ẹ̀mọ̀ tó fún wọn. méjì tí wọ́n wẹ̀ fún wọn náà gẹ́gẹ́ bí obìnrin ó lè padà níbi tó yẹ kí ẹ̀yìn ẹgbẹ́ ló bẹ́ẹ̀ fún wọn lójú wọn. àtẹ̀lẹ́ bákan náà kóbìnrin náà máa ń sojú ṣe rẹ̀ lọ́kọ aṣojú ẹ̀ńjẹ̀ jọ nǹkan yọ kánà lóbìnrin níbi tó ti fọ́kọ ó kàn fẹ́jú ni gbogbo ìkùkù bá bẹ̀rẹ̀ ni òun náà afá pé ní àtúntọ́ à ìtẹ̀láṣọ ọkọ ìtẹ̀láṣọ ọkọ ó ju pé káyọ̀ pẹ̀lú àṣẹ lọ àṣẹ tó lágbára ni ìtẹ̀lé tó lágbára ni lẹ́yìn ọ̀nà àtàlẹ́bí bẹ́ẹ̀ bá ti lọ́kọ láyé ọ̀pọ̀lọpọ̀ ó jẹ́ ní bọ́dì lọ́mọ. Ìyẹn máa ń ka ọkùnrin kún ni. Tó bá ti ní ha ha náà ni, tó bá ní hó hó náà ni, tó bá ló gbóná ó gbóná, tó bá ló tutù tù àyè kọ́ ọ̀kọ̀kọ̀ lẹ́nu. Obìnrin èsì gbọ́dọ̀ fà á pé gbogbo ntọ́kọ̀ ló bá ṣe fún ọ. Tó bá kú díẹ̀ káàtó, ọlọ́run òkú wọn níyọ̀ǹda pé kọ́ ọ̀sìn kẹ́kọ́ ọ̀sìn kẹ́kọ́ kó lè mọ̀ pé jẹ́ ìṣọ̀dá ọlọ́run fún ọ níyọ̀ǹda. Òfin ìyọ̀ǹda rẹ̀ kò sì ṣàbòsí ẹlẹ́gbàgbé tó kọkùnrin tí ló kọkùnrin ar-rijalu qawwamuna 'ala an-nisa. gbogbo kókò lẹ́tọ̀ọ́ fáwọn tá à ń bẹ lábẹ́ aláṣẹ tí aláṣẹ ò bá ṣe déédéé àgbọ̀bẹ̀rẹ̀ art mo ṣe láti làm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin lọ lẹ́kọ̀ọ́ tí ọgbọ́n kan kò sọ́nà kan tọ́wọ́ fi gbéra aláṣẹ yín àwọn aláṣẹ yín wọ́n ṣe tí ó gbọmọ yín fún yín ìsìlámù náà ẹ kò pẹ̀lú ìtọ́kùnrin wà lórí sọ́nà ẹ̀rọ kú ọlọ́ǹfààní kankan látara pé bí a dá ẹ̀rọ lọ́wọ́ fún ọkùnrin lójú fóònù yẹn àmọ́ lọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí o bá ṣe ó di ẹ̀ka àtòrí lójúṣe rẹ̀ ó lè kọ̀rẹ́tì rẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà mẹ́ta tá a sọ yé nìyí tó ti wà sí pọ̀ tó bá ti wà sí mọ́tò àgbọ̀ oníròwò ní súnmọ́ má. tó bá wá

èsì mọ̀láyé ká yàtọ̀ tó jẹ́ àfáà ohun tó bá wọ́n pápá àdúgbò yóò ṣe èyí ọ ọmọ ńlá ti yé bí mọ̀láyé bá ṣe kéde yẹn bí ọ̀pọ̀ ṣe kéde yẹn ọ bẹ̀rọ̀ kọ ohun fọkọ rẹ ẹ mọ̀ tẹ̀ láti rẹ bó bá ti tẹ̀ láti rẹ ọmọ ìgbà lága bó bá tẹ̀ láti rẹ ọmọ ìgbà tẹ̀ ìmọ̀ tẹ̀ láti ẹ̀kọ́ ó lè fà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sórí àsìkò nínú àwọn nǹkan tí máa ń fà á kí ni fa àtọ̀láàtì واستفشاه الأسرار الزوجية والثاني سوء الأسري عفيف البلاء وقوره وما صنع عفيف البلاء لا يوره وما صنع يدبر ilé ìjọba tún lé òun kọ́dọ̀kọ́ ló máa ń tọ́ ilé kò sọ́kọ́ tó gbọ́dọ̀ lọ lọ́dún àbíkọ́ wá délé orí mọ́lá kò fún mi lóúnjẹ ìwé nínú ni àá èyí ti bẹ́ẹ̀ o àkọ́dọ̀ ọkọ mi gbọ́dọ̀ èyí mọ lẹ́rìí ọkọ mi tó bá gbàgbà bá ti máa hàn báyìí ẹ̀rọ pé lẹ́yìn ló ń dé gbogbo àwọn tètè bá wọn kí ẹ máa sọ àṣírí ọkọ tí ń bẹ lọ́wọ́ rẹ ọmọ àsọ̀ǹta àṣírí ìyàwó tí ń bẹ lọ́wọ́ rẹ ọmọ àsọ̀ǹta eléyìí náà lè sokun kí ọkọ àti ìyàwó náà bẹ̀rẹ̀ lẹ́lẹ́ o ṣẹlẹ̀ òtẹ̀ fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtaya bákan náà ìhìmáàlú tẹ̀sí àzọ́jà ti lè gbá òjò ha. ilé náà kọ́ máa fọ́dọ̀ àwọn obìnrin púpọ̀. àwọn díẹ̀ díẹ̀ ètò ìgbẹ́ náà àwọn ọkùnrin náà. òun ni kí obìnrin kó máa ka ọ̀sọ́ ṣíṣe fún ọkọ rẹ̀. yàrá kẹta. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó pọ̀ nínú wọn kò ní sọ̀tọ̀ wọn ìtara lọ́sọ̀tọ̀ ọkọ̀ yóò rí àwọn rẹ̀ ń tara ló bá wọ́n ní à àti báyìí ìyàwó rẹ̀ dà tó bí máa ń lọ bá wọn àti máa ń lọ bá jáde lè mọ ojú omi ní ìgbà tó lè jáde ẹ ṣàkíyèsí rẹ o. obìnrin bí aṣọ tí ó fi jòkó tọkọ rẹ̀ títí di rúmù èyí tó fi wọlé tó fi wọlé tó fi wọ kíjì ọ̀lẹ́kùnrin àwọn ọmọ ọlọ́run lè fi ẹ̀ wá wọ àwọn aṣọ tí ó wọ̀ gbogbo wá ya máa wá ya mọ́ láwọn ká fún ilé àpapọ̀ ilé ara rẹ̀ o. ó tẹ̀wá sásìkò tá a wà yá tó lágbára ni. o táwọn ọkùnrin náà tí wọ́n ta ọ̀rìn ẹgbọ́n lọ sí ìdáka bí pé àbíká délé ní ìwọ̀n rí láì lákàrí ó sì lọ́sọ̀rọ̀ tiẹ̀. ẹ̀gbọ́n ra dáadáa báwọn obìnrin ilé o báwọn ọkùnrin ilé o ìmọ̀ gbogbo múra táwọn obìnrin bá múra omi ẹni ẹwà lọ aṣọ omi wọn mú yóò kéré ti àwọn ọmọ bó bá ń jáde nìkan nípa pípẹ́ ìgbàbà nílé ẹni lọ sọ́nà báyìí àwọn ilé ìgbẹ́ lọ́nà ẹ̀jẹ̀ omi ẹwà ọmọ ẹwà ọmọ tí wọ́n mọ́ ẹlọ sọ̀rọ̀ sáńjẹ́ ẹwà ọmọ tí wọ́n mọ́ ẹlọ ṣàlẹ́jì ẹwà tí wọ́n mọ́ bí àwọn obìnrin ẹwà ẹ̀mọ́ wọ́n ti fi rú ìlú gbàdá ti já fún yàrá kó sì máa ń mọ̀ ìjà fi tán dípò mo dáadáa máa já ìlú ọkùnrin. ìsìláàmù ti ṣe léwọ̀ tó dèrè kẹ́ẹ̀sì pẹ̀lú gẹ̀ẹ́sù ẹwà náà ti fẹ́ náà yẹn bí sábà ń bá ìṣẹ̀ gbà lọ àwọn òṣìṣẹ́ àtàkà ìjọ ìlàgbà ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ló yẹ sọ̀tọ̀ lólé ìtanájú sọ̀tọ̀ àti gbọ́lẹ̀ hánú wọn àti gbọ́lẹ̀ hánú wọn wọ́n èyí sọ̀tọ̀ wọn lé ìtàlẹ́lẹ́ sọ̀sọ̀ inú ilé ọkọ̀ ìyẹn sọ̀sọ̀ sí gbogbo ọjọ́ gbogbo nǹkan tí ẹ̀mọ́ tọ́ sí pátá tí máa jẹ́ kó ló wú yàn gbogbo tí ẹ̀mọ́ tọ́ sára tí máa jẹ́ káwa wú yàn ẹ̀jọ́ ọmọ ẹ̀ lórí bẹ́ẹ̀ bá wá ń jáde lọ ẹ̀sìn kan bò bẹ́ẹ̀ lọ ìwọ́n tó dáa ọmọ jáde lára ní ẹni ló fi fún ẹni lò nínú ilé ọkọ̀ ni kò sí tó kúrú bẹ́ẹ̀ bá wá ń jáde lọ ẹ̀wà ní ìgbẹ́jáwó fún wọn ló ń àmọ́jọ́ èdè ìtàlẹ̀ máa ń wọ̀ lọ ẹ bá kọjá lára àwọn obìnrin tí ó ti máa lọ́wọ́ ẹ bá kọjá lára obìnrin mẹ́ta mẹ́rin mẹ́ta nu wọn ẹ tó pẹ̀lú lára rẹ̀ ó bá rẹ̀ pé kò ní òun bẹ́ẹ̀ mọ́. àwọn ilé ìgbà tó ṣe àti máa ń ṣe sábàbí ṣe inú ilé òbí tó ṣe inú òbí tó. bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà wọlé káwọn ọmọ adájọ́ wọn lérò àwọn ọmọ adájọ́ àbí ọkọ̀ àwọn wíwọ̀n kan ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lómi bá ti gba báyìí púpọ̀ fẹ́ẹ́ máa rùn lókàwé ti di òun máa rùn lórí wọ́n tó tánúwò tánúwò àwọn ọ̀rọ̀ ń wọlé àbáwọ̀ abúláwọ̀ àpárá ọ̀gá aláwọ̀ sára àyè oníjọ́ ọ̀rẹ́ kan bá ń wọlé ó wá rí bó ti di kíníkíní kí kíníkíní ọ̀yáre ọmọ ọ̀rẹ́ kò dá kóbìnrin náà lókè tó jáde o ẹ̀dá pẹ̀lú ọba àwọn ìyàwó yìí ẹ̀yìn obìnrin ẹ̀kọ́ lọ lóòórùn ẹ̀kọ́ ló jáde o inú ilé ọkọ̀ ilé ní náà lò ó ẹ̀yìn tẹ́ sí máa ń tẹ́ ẹ̀kọ́ àti ẹ̀kọ́ nínú lójú àwọn ilé tọkùnrin náà méjì náà lókun rẹ̀ lára rẹ̀ ó sì kọ́ kalẹ̀ bí náà obìnrin méjì náà alẹ́ ìlú rẹ̀. bẹ́ẹ̀ bá wa rọ bí wọn wá sí tó kún ti bẹ̀ tó fi kí ọ̀nà nínú mọ́sálásí ni oṣù lẹ́nu lẹ́nu kó lè fi kí ọ̀nà àwọn akẹ́kẹ́ kí ọ̀nà mọ́sálásí alẹ́ bí ní ìrún tó fi bẹ̀ fún òbí oṣù náà nígbà lọ́wọ́ rẹ̀. bẹ̀ fún òbí bá ń ọwọ́ àgbọn mọ́tàlá ti ọwọ́ fi tó lò bẹ́ẹ̀ lókè náà ń lérò àlejò ìlú tó ti tẹ̀kù kí o mọ́tò ọ̀fẹ́ nígbà lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ àpapọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ àlejò gbogbo olùkọ́ wá sí ẹ̀yìn ìgbà ni ọlọ́run nígbà wọn ojú tó bá lọ wẹ̀ fún tẹ̀kù yìí gbogbo bá ń tọ́ ọdún tó wẹ̀ ọjọ́ ọdún ọmọ wẹ̀ nígbà bá rọ̀ gbogbo àwẹ̀ kí bá ṣe kàkàrí ọwọ́ dà níyàn bí àwọn ẹ̀ka wẹ̀ ní ẹ̀ka ìgbà ọlọ́wọ́ kan pàlọ́ bọ́ bá ti ó ti tí ó kéré ní ẹ̀rọ mẹ́ta ló kéré yóò ṣùgbọ́n mi ló máa múra dáadáa ní máa ń fa ìjọ ní máa ń fa ìfẹ́fẹ́ ọmọ ọmọ mo káàkiri káwọn àwọn ọkọ wa káyé náà máa ń tó máa rí olè wa ọmọ tí ó tó dáa owó tó máa tọ́ olè wa kò yọ òun dáa àwọn ọmọ lára ọmọ tí máa ń fa kófìlì àtọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin sí ìtọ́tọ́ ẹ̀tọ́ òun káwọn nǹkan máa wọ inú ilé káwọn kan wọ àárín ọkọ àtayà káwọn kan wọ àárín ọkọ àtayà ọ̀nà wo ọ̀nà méjì ló lè gbà wá ọ̀nà àkọ́kọ́ òun ni pé jáde pé àwọn tí wọ́n jẹ́ bí ìyàwó abẹ́bí ọkọ sọ àwọn ọ̀rọ̀ kan nípa ẹni rẹ̀ tí ó jẹ́ tí wọ́n ó sì díẹ̀ tó bá ti ṣe pé ẹ̀jẹ̀ jẹ́ òbí tó gba ẹ̀ pamọ́ra kò sí òbí tí wọ́n sọ fún pé kọ́dà ìyàwó rẹ tó fi rú lé lẹ́yìn tí wọ́n dùn ọ̀nà àti ọkọ̀ wọn dùn bẹ́ẹ̀ náà ni àwọn tá a jẹ́ ẹbí láìsí ìyàwó náà àwọn sọ pé tàbí ẹ̀tọ́ láti fi ọkọ̀ wa ọ̀nà àkọ́kọ́ nù. ọ̀nà ní èkejì tí wọ́n gbà wá wò ó pé kí àwọn àṣà àwọn àwọn àṣà míì tí èsì ẹ̀sà láti ẹgbẹ́ wọn lórí wá.

على مثل داود صلوات الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم الله àtọrọ àlékún ìkí ọlọ́run òun náà ní ìjẹ́ fún ọlọ́run ọgbà àlọ́sọ̀rọ̀ àwọn àlọ́sọ̀rọ̀. nínú ọba burú tí ọ̀la kò lè dálẹ̀ kakọrẹ́ ní àṣírí ó lè tìyàn sí ìjẹ́bọ̀ nígbà tí ìyàwó tọkọ sílẹ̀ lẹ́ẹ̀kan náà bá tó padà sí tí máa pè aláàbá tí máa pè ní ojú ẹ̀mọ́. kẹta pé kí tó kò fẹ́ kí lè dé dàgbé kí lè tuyẹ̀ ọ̀dà bàbà bọ̀. kí ẹ tó kò fẹ́ pé mo so kò ọkùnrin lè fẹ́ràn mi mo so kò fẹ́ kómi lè fẹ́ràn mi bí mo ṣẹ̀ láti náà bí ìgbà pé yẹn gbé bọ̀ bí ìgbà pé ẹ̀kọ́ ìlú náà bí ẹ bá dán lọ́rùn wá fi ojú wa fi wá fi ojú tí o tún bá lé ní oṣù lọ́wọ́ wa. ẹgbẹ́ tí náà bá rẹ̀ lè lò ẹ̀rọ àwọn àti ìwọ̀n mọ̀ṣíbà ẹ̀jẹ̀ wọn bẹ̀ mọ̀ṣíbà o tí ó lè fàníyẹ ó lè sọ apá kan náà lórí ìlú mọ̀ṣíbà. ẹlẹ́ẹ̀kejì tó lè fà ìyá áwò ìyá ó àná ọ̀la ó lè fà sí àwọn ọmọ ọ̀la rẹ̀ káàkiri ọmọ ọ̀la rẹ̀ káàkiri nítorí bẹ́ẹ̀ tó ewu ayé ìlú ìlú ẹ̀sìn tó bí ọkùnrin bá kọ ìyàwó tó bá náà wọn tó bẹ̀rẹ̀ bọ́ mọ́ wa lábẹ́ òfin ọ̀yọ́ lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run. Òbí náà mo fi ó san owó lóògbé ẹ̀ka sọ lẹ́ẹ̀ta pé lábẹ́ òfin obìnrin ní orílẹ̀ sọ pé ọkọ mi ti fi fẹ́ ọkọ mi ti kò dé fún mi kúrò àìsí ló ti tọrọ fún ọlọ́kọ̀ fún ọlọ́pàá nílẹ̀ tó bá ṣe èdè ló bá. Ọmọ kọ́kọ́ ó bí ìjọba wa àwọn táìbì kan tó wọ́n fún fún lágbára kan. Wọ́n yẹ kí lágbára bẹ́ẹ̀ ọkùnrin ní ìjọba pé yóò máa bẹ̀rù láti òkú ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀. Tí

ẹwà bá ti fún ọmọ náà èyí tó bọ̀rọ̀ bóbè èyí tó burú jù ú lẹ́yìn máa ṣe oríṣiríṣi láyé àdébà fún ọmọ ọkùnrin kan gba ìsìlám ìyàwó gbẹ̀gbà kò sí tọ́pọ̀ àwọn akọ̀rọ̀ wọn kalẹ̀ wọ́n ní olùkọ́ sí ọmọ kan àlẹ́bí ní kò sí òkè gbàgbọ́ ọmọ ti bàlágà ọ̀dọ̀ ìyàwó ìgbàgbé ọ̀dọ́ obìnrin yóò máa gbé ìgbàgbé bàlágà tó bá ti ọmọ tó wà Ní bá wọn kírun tó bá wọn fẹ́ obìnrin mi, bàbá lọ bí ọkùnrin mi, ẹ náà máa wọn ọkùnrin mi. Ọ̀pá ìyàwó tó ara wọn bá wá ọ̀pá ìyàwó ìyá bẹ́ẹ̀ máa kùn àwọn. Àbẹ́rẹ́ tó tó kú ẹ̀. Fọ́dọ̀ ọkùnrin mi ọmọ tó bí ní bá wọn. Káàbùrá ní ọmọ tó ní ọba tó fẹ́ lómi kò séèkù lu yìí kò séèkù tí wọ́n lè máa bá a ṣe bàá lóde ẹ̀ bá ṣe ní ogún ọ̀rẹ́ lò wọ́n fi rúlẹ̀ bí ìgbọ́n tó ìyàwó rẹ̀ pé wọ́n bá fi lè fún ìyá rẹ̀ fẹ́rẹ́ àwọn ọmọ rẹ̀ wọ́n kò lọ́dọ̀ ikú lọ́nà. ó wá ṣe ṣe ń bẹ́ àríwẹ́ bí tí ìyàwó lọ tọkọtọ̀ ó ìyàwó mi bẹ́ ò ilẹ̀ bẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ọmọ ìta rẹ̀ wọ́n ní kọ́ ọmọ náà lọ sọ́dọ̀ ìyá ìyàwó lẹ́yìn ojú omi títí ta ti ta tó ń jẹ ọmọ ọmọ bá ti tó ní o àwọn ọjà ló wà ìjọ ọjà ló lọ o ìyá yóò lẹ́kọ̀ọ́ dáàmù ọmọ náà fẹ́ kò lẹ́kọ̀ọ́ dáàmù lọ tòkí wá sí ní àǹfààní àti igbó lọ́dọ̀ ọkọ tó fẹ́ lọ́dọ̀ àjẹmí àpò ní padà sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sọ́dọ̀ ìyá ìyàwó bí bá ń yá wọn kò ní kò ní káàkárí ìyàwó fún àníkùn ọmọ tó bá kúrò ìyàwó tó lórí ẹ̀. àkọ́yàwó tó kéré sí òun máa dájú sẹ́rì ó bá tán. àbí ta àgbẹ̀gbẹ́ tó àwọn kẹ́ yìí ewu tó wà bẹ́ẹ̀ nìyẹn. obìnrin wá rèé ọlọ́pàá àpapọ̀ ìrọ̀lá ìmọ̀ ọjà tó náà ni ọlọ́run ò fún obìnrin lágbára bá a ti sọ̀rọ̀ pàtàkì lọ pàtàkì lọ fẹ́ẹ́ fi ọmọ ẹ̀yẹn

ọmọ ti àwọ́dọ̀ ìyá dájọ́ bá kú ọlọ́run ti àánú àwọn èèyàn sọ́rọ̀ rẹ̀ lójú ojú wọn sọ́wọ́ olùgbà abẹ́ ìlú gbọ́ mi bó ti rí nìyẹn pẹ̀lú rẹ̀ bá ní ti rẹ̀ léṣe ọkùnrin pa ayẹ́ ọmọ rẹ̀ bí bá ṣe tó bá kú ẹ́fà àánú ọlọ́run ó ti wà wọ́n lè ẹ́fà àánú ọlọ́run ó ti ìyàwó rẹ̀ ẹ̀bá wọn lórí tí ìbáfẹ́ bá rí lè lè jìwà wọ́n lọ lè jìwà ọ̀kan àmẹ́lẹ́dẹ̀ ọkọ̀ rẹ̀ kú àmẹ́lẹ́dẹ̀ ọkọ̀ kù lè tán kan lọ́wọ́ àádọ́fẹ́ sùn ló pọ̀ pẹ̀. Ara anú ọlọ́ọ̀dún ọba ọba ilé bàbá obìnrin yẹn ní bàbá lé gbé ọkọ̀ kéré ọkọ̀ rẹ̀ kú ìlú ọkọ̀. Bẹ́ẹ̀ ní làwọn ọmọ ọmọ káwọn ọmọ tó lè padà nígbà tó bá bàlágà bó ti wá nínú òfin nǹkan bẹ́ẹ̀ ló tó ti òkú kí ìlú ìlà tó náà wá ti ọjọ́ sí iye tó lè padà sọ́kọ̀ rẹ̀ àmọ́ òfin ìlú ìyá ìkẹ́ rẹ̀ ọlọ́run sàmọ̀nà wa bákan náà tó máa ń fa ọ̀la ó máa ń fa ìjẹ́ ọmọ ẹbí tí ẹbí àwọn ọmọ ní àwọn ọmọ ti bẹ́ẹ̀ ẹgbẹ́ àpọ̀ tó bá tó bá àwọn ọmọ mi ó lè tó náà ẹni tó jẹ́ kí wọ́n lé nílé ìyàwó ìdàbíyà lè mọ̀ ẹni jẹ́ kí wọ́n lé ìyàwó alẹ́ ìyá alábàjá ni ẹni jẹ́ ìyàwó àwọn ti mọ́ àmọ́ pọ̀ wọn àwọn àti ti ó lè pàṣẹ pé wà pọ̀ sí. àlejò sọ̀rọ̀ wọn àwọn àyẹ̀wò sẹ́ńtẹ́ àlejò ni láyé ti kò lè jẹ́ ẹ̀ẹ́dẹ̀ta kọ́ nínú àwọn tí wà ìjẹ́sọ̀ náà bá ìwé fífa ń já òkú ẹbí ìyàwó olùdíje ọkọ olùdíje ẹni ká máa ríra wa ká ní ṣùgbọ́n wa àwọn onímọ̀ wọ́n ní ẹjẹ́ máa ríra wa gẹ́gẹ́ bí jíjù kọ̀kadà kíyàwó àtọkọ kí wọ́n ríra kọ̀kadà bọ́ọ̀kì kan àwọn méjèèjì. ìtumọ̀ táwọn sọ ni pé máa rí ìyàwó gbà pé bójú rẹ ti jẹ́ ìkànnù ara rẹ ìyàwó rẹ ti jẹ́ ìkànnù ara rẹ bí wọ́n rẹ ti jẹ́ ìkànnù ara rẹ ìyàwó rẹ ti jẹ́ ìkànnù ara rẹ nígbà tí bá yọ pé àdúgbò tí bá yọ pé tí kò sọ mi tọwọ́ lọ dúdú tọ́lù lọ́wọ́ béèrè ọ̀lẹ́ béèrè kàkà tó gbé ọ̀hún àgbẹ̀ lọ́wọ́ ká ọ̀lẹ́ máa fi ìdákùnrin ẹ̀rọ lọ́jọ́ rẹ̀ ẹ̀rọ lọ́jọ́ rẹ̀ báyìí lè ọkọ̀ mú ẹ̀rọ lọ́rí ó lè pọ́ sí olè gbogbo táwọn sọ yìí náà lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ọba àǹkẹ́tọ́ ayé wọ̀ ni o àmọ́ tẹ̀lé a fi kíkọ̀ kalẹ̀ fún láàrín tòlúsàlẹ̀ tẹ́lá pé kò sí tó kù ó lè gba díẹ̀ ó lè gba ẹ̀mí wọn ó lè gba nǹkan níbi ó kú jù kí ẹ̀sọ̀ pé أكن ترامل من علم تباسيل المخواه لا إله إلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.